agbẹ́rẹ́ lọ. fẹ́ kọ́ wà ní tí ọmọ lórí ìfẹ́ tí òfin tìlù sí àyè ní ìlú ní rọrùn láti lọ gbé tó sì tún ní ọmọ lọ́dún tó lẹ́kọ̀ọ́ tó jẹ́ pé ilé ayé ìtumọ̀ dòkú sí nínú àwọn ọlọ́run ṣùgbọ́n àwọn ẹgbẹ́ bá yẹ ìpìlẹ̀ tó gbòòrò. gbé ká fi kó ẹ̀kọ́ tó pọ̀ mbẹ́ kọ́nà fún wa lẹ́nu lò bàtà dia kaum ini adalah kan, ẹ̀mí òun mọ̀ní abilábí fún sú àgbèjà aláti ẹ̀yìn yòówù tọ́ba wà sí ọ̀dà tó ṣe pé àìní èrò nílẹ̀ ńlọ́fàá tó ń mọ̀ tá a wo gbẹnu fídọ̀ ọwọ́ abẹ́rẹ́ ní dáná nípa bá ti ní ìtùbá òǹgbẹ́rẹ́ ṣe é nìyẹn. wọ́n náà tó lọ wọ́n fúlọ́ọ̀tù ìyáàrú lẹ́yìn lónìí tó bá wá débọ̀ ṣe ìlú nìkan ni tó bá náà fẹ́ lómi ìyá fún ìyá ọ̀nà mọ́. ìnà máa gbé ìlú àmásọ̀ ìyẹn ní pé nǹkan ó gbá ẹ̀ lọ. sọ pé ìnà máa tọ́ wá lọ́wọ́. torí ẹ̀ láàrú nìyẹn torí ẹ̀ láàrú ọjọ́ ọ̀rọ̀ tó ga ara yẹn ọ̀rọ̀ tó sáìmọ̀ náà kò sí kúrò àwọn nìyẹn. asọ́ni ayé àtàlà iná ló wá ní ibi ni. tọ́ba láì mọ̀ kẹ́nìkan lọ́wọ́ gba tó wáyé yẹn gbogbo adáhùn mi ẹ̀mọ́ yìí tá a mọ̀ bá tó tá a tó kì sọ́kẹ́ rẹ̀ ṣùgbọ́n torí ẹ̀ láàrú nìyẹn tó mọ̀ ẹ̀ قريب káwọn èèyàn ní wá túbá ní ti kíákíá láìpẹ́ láìpẹ́ tọ́lọ́ èdè wákàtí pẹ̀lú ìdọ́jú pẹ̀lú ọdún pẹ̀lú ọdún méjì o. àdébí ọ̀sán ọ̀la àdébí ọ̀sán ó ní ọlọ́run bá wọn bá túbá ìdá tó gbà tí ó bá ti mọ̀ kọ́pa. láìpẹ́ náà ni àsìkò tó tẹ́sẹ̀ orí pọ̀ kọ́pa. ṣùgbọ́n fún mi ní olóyún yọ̀ọ̀tà yọ̀ọ̀yà ètúbá ni pẹ́ ẹ̀kọ́ bá ti di pé a ah, ẹ̀sẹ̀ yìí ló fẹ́ ṣe kó ní kó sí tó wà tó bá lọ lọ. Ànábì ọlọ́run náà lọ sọ́là ó ti sọ fún mi pé ọlọ́run bá tún bá àwọn ẹ̀dá nígbà tí ó rọ̀ bá ti máa yọ níbi tí máa rọ̀ tó kàn ní ọ̀rọ̀ àdìyẹ. Láàyè ní ọdún ọlọ́run ọmọ ọgbà tuntun bá àwọn ẹ̀dá ló bá tó wà sí ìtìlẹ̀kùn táwọn bá ìtìlẹ̀kùn tó bá ti bẹ̀rẹ̀ sọ̀rọ̀ táwọn èèyàn sọ lẹ́ẹ̀kan irú ilẹ̀kùn wa lé ní à ọlọ́dà tó mú yàtọ̀ náà tó bá wà láyé o. torí òṣèlú ọ̀rọ̀ sọ̀sọ́ àgbà pé látàkù mùsáàlù ilẹ̀ alẹ́ àṣẹwà ní nẹ́ẹ̀sì. ọ̀gbẹ́ ayé òní dé àdúrà àwọn ọmọ orí rẹ̀ là àwọn ẹ̀rọ burú jù rẹ̀ là. ọlọ́ni iná máa tọ́ wà lọ́wọ́ wọn nílẹ̀ nínú ìyàmọ̀ sùn àbíjà àlàtì ọlọ́wọ́ òbí bá wọn làwọn tó ṣe ní pé ọba ṣe àìdá nítorí àìní àrùn sílẹ̀ tó ń mọ ẹ tó kú nàmi ọ̀rí ibẹ̀ ó tó wá tó bá láìpẹ́ sásìkò náà fàwùdà ẹ̀kẹ́ tó gbòòrò láàrú àyè ìrú àwọn nígbà tó bá kò sí fún àwọn èèyàn tó ti ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ìdá káta ìdá àdọ́là àdá orí mọ́tò tí ó tó wá ní ìdí àtúntò ẹgbẹ́ ìdí tí bá wọn báyìí kọ́ọ̀lá ìdí ìdòkòtò lára kí wọ́n ní wọ́n lọ́ọ́ tó bá lè ṣe o à nígbà tó kọ̀ òkúrò wọn. màláìka ti dé ó ti di pé ha àìkè àìkè àìkè àwọn ọ̀dọ́ ọ̀jà yìí ọ̀rọ̀ ilé ìwé ọ̀rọ̀ sí bẹ́ẹ̀ náà. ọ̀rọ̀ ọ̀sẹ̀ mi ọ̀rọ̀ sí ń bẹ̀ mọ́ ọ̀rọ̀ owó sí ń bẹ̀ mọ́ àwọn ọmọ kò sábà ní ọgbẹ́ ti wọn. àmọ̀ ti tó báyìí ojú tó tó báyìí ọlọ́run mọ̀ wọ́n ti gbà ọlọ́run kò sí gbígbà tó bá àwọn báyẹn. tuntun náà wọ́n kú gbogbo ìgbà tí ẹ̀sìn bá ń sọ fún wa kùránì àbí àdìsí bá ń sọ fún wa pété ẹ̀ bá sì ń gẹ́gẹ́ báyìí ọlọ́run pẹ̀lẹ́ rẹ̀ àdúgbò mi wọ iná mọ́ ìyẹn pé tó bá tọ́wọ́ bá gbà bẹ́ẹ̀ ìjọ ẹjọ́ mi sì ń kéde ní o. anábì ọ̀sán ọ̀la àtọ̀sán sọ pé mọ̀nì hajjá fàlàmìyà tó fọlàmìyà tó rọjà àkàyọ̀ ọ̀la ẹ bá ṣe àjì tí o sì bàjẹ́ mbẹ́ tí o wà bí ìgbà tí ìyá rẹ̀ tẹ̀ ìpínlẹ̀ lórí padà dé. tí túmọ̀ sí pé ó ti lọ máa jẹ náà. tí yọ ọkọ bá jẹ́ pé àlùfẹ́sà sọ láti pé àlàájú ìmọ̀dúró ilé iṣẹ́ olùjẹsà òkúlẹ̀ ìdẹ̀nà. a sì tọ́ bá dá ìrẹsì ìrẹsì á ní dáadáa tó lọ gbà lọ́wọ́ rẹ̀ kò sẹ́sì sàkẹ́tọ̀ ọ̀hún ìsọ̀rọ̀ àjẹ́ náà. ẹ̀gbọ́n ọba bá ó ọ̀dọ́ ìwé ẹni tó sì nínú ojú kùsù rẹ̀ wọ̀ kì í ṣe tí ọ̀sẹ̀ bọ̀ mọ́ kọ́ wa lọ mọ́kà kọ́ sọ pé ájúmọ̀ dúdú kódà àwọn kọ́mpútà tó bá lọ ó kọ́ ọmọ bẹ́ẹ̀ náà ní ájúmọ̀ dúdú àbí ájúmọ̀ dúdú ó kọ́ kọ́mpútà tó gbé ọ lọ́nu ọwọ́ àgbẹ̀ ọwọ́ àti òtún wá kù sẹ́bọ̀ ìrètí ájúmọ̀ dúdú mọ́ tọ́ba rẹ̀ ti lójú ọ̀rọ̀ mọ́ ọ ọ̀dọ́ wa ọ̀gbẹ́ ọ̀nà jẹ tí wọ́n máa gbowó rẹ̀ wọ́n máa gbà á ọ̀pọ̀lọ́ mẹ́ ọ̀nà tó amẹ́. ọ̀nàmì wà ní sáké tàwọn àgbèrè ilẹ̀ ìdílé ya àmàlú náà sẹ́yìn á hàtà ìdá àdàrà àdàrà owó ìmọ̀ olùkọ́ ọ̀là ìdí ìdúgbò tó yà á. gbígbà tó bá kò sí mú àwọn èèyàn tó yẹ pé wọ́n sáà ń ṣe àìdá rẹpẹtẹ ikú fi wá dé báwọn yẹn fi mọ̀láyà fi wá dé ọ̀la ìní ìtòkùtìlẹ̀ ọ̀wá ní ọlọ́run tó bá lè ṣe o tó burú tó ti mi o ní ní dẹ́sẹ̀ ìjọ nígbà wo ó ti ṣe sí náà ó ti ṣe sí náà ó ti ṣe sí náà wá ní lọ́kùnrin ọ̀dẹ̀ wá ní ọlọ́run ìdí ṣe sí náà mímọ́. àbúrò ṣe ṣe ṣe ṣe ìgbọ́n ọmọkùnrin ní adé ikú bẹ́ẹ̀ ọ̀wá ọlọ́run ọmọ ojú gbogbo gbogbo ọ̀rọ̀ wa ń gbogbo ọ̀rọ̀ ọ̀rọ̀ wa ń gbọ́ ọ̀rọ̀ ìbò ní òwò gbogbo wọn. Ṣé ọ̀rẹ́ ló bẹ́ẹ̀? Wàlẹ́ Isaki tàwọn tó lé lẹ̀ ní iná ya àmà lóhùn náà sẹ́yìn áàt. Túbà ò sí fáwọn èèyàn tí ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ìdá àtà ìdá àdọ́rà àdá ọmọ ní mọ́ òkú. Tí màláìka bá tó wá ní bá àjọ ọmọ tó kọ́ láti ní ètò ìtúlẹ̀ yàtọ̀ nílẹ̀ ọlọ́run ti tú bá báyìí walladhina yamutuna wa hum kuffar kò sì sí báwọn èèyàn kan tó lè gbégbà àwọn òbí tó wọ́n tó kéèké lọ́dà mùsàlùwà wọ́n ti àwọn ìbèrè ó. ẹlòmíì ó kà ń gbogbo ajá tó sùn lónìí kọ́ mọ́ ìdí tọ́lọ̀ ọ̀gbẹ́ mú yóò lọ wá tó sórí kéèké mú tó sì ń gbé bẹ́ẹ̀ kódà ẹni lè jẹ́ mọ́ mọ́sálásí lè jẹ́ dàdà lè jẹ́ dáa Abu lé dia mẹ́ta rẹ̀ kúrú gbọ́dọ̀ dia dia dia ní ìyá àti ọ̀rọ̀ lọ́wọ́ ọ̀pá lọ́wọ́ ọ̀rọ̀ sáláṣí òní bàbá bàbá nítorí àtọ̀dọ̀ sí olùbá mi. nítorí ojú lọ́dọ̀ rẹ̀ tí báwo ni wọ́n bá dé bí wọ́n máa jẹ́ ìyẹn tí bẹ́ẹ̀ bá bá mi tiẹ̀ táwọn bá lọ àjẹ́ náà ọlọ́run mi káwọn yẹn pa lọ́pàá ọ̀fẹ́. ilé ayé ilé ọlọ́ni wa ń ká lórí yẹ́wọ́ mọ́ ayíyó àlùjì mú un tọ́ba tí ó kẹ́lẹ̀ ní àmà ọlọ́ni ẹ̀jọ̀ ọ̀gá ẹ̀yà ẹ̀yà ẹsẹ̀ péjà ayé ẹsẹ̀ péjà ayé fún ọmọ sàrà ọjọ́ fún ọmọ sàrà ọjọ́ ọlọ́run lọ pé alámùhà láti ilé ìkún yá bàbí àdàmà aláàbàbòdò ṣẹ̀fọ́ ìnà òwúlà fún àyùkú mú bí ẹ̀yọ́ màdàbí àdàmà sí ìsọfún ilẹ̀ ní kẹwọ́rọ̀ kílẹ̀ bá débi fẹ́ mọ́ jẹ́ pààtì yẹn ṣèyítọ́n èsì nìyí èsì nìyí sẹ́nátà lórí ilẹ̀ ni ẹja kan ni adìẹ kan ni ìtẹ́ ìwà sọ́kàn òsì sí fáwọn èèyàn kan tí mo rò ìfẹ́ pààtì ara ilẹ̀ kọ́ lọ́wọ́ tó ṣe fún ọ. sáwọn orílẹ̀-èdè kan àwọn èèyàn míì kan wọ́n máa ń tẹ̀lé láwọn orílẹ̀-èdè míì tọ́jà tí gbogbo rẹ̀ dé rẹ̀ bẹ́ẹ̀ láwọn àti ìmọ̀ òjì ẹ̀rọ ń wọ́n ti ń tí wọ́n fẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ti ṣe fún wọn ìdí wọn náà lọ́dọ̀ ọlọ́run ti ṣe fún wọn èsì ló sì lọ́sọ̀ fún wọn. alam ahadi ilaykum ya bani adama alla ta'budu ash-shaytan innahu lakum aduwwun mubin. gbọ́dọ̀ bá kó wọn sọ́dọ̀ fúlá ìdíyàmà yóò lẹ́yìn ọmọ àdébí adama sí ìwà àti sọ́kùnrin kẹ́ ẹ gbọ́dọ̀ sí ṣèyí ọ̀hún kẹ́ ẹ gbọ́dọ̀ sí ọ̀tá tó wọlé ọ̀dọ́jọ́ fún yín. وأن يدوني هذا صراط مستقيم èmi ọlọ́run mo ní ẹ máa sìn odòdó ọ̀nà tọ̀tọ̀ tí òun wà láàárọ̀ ẹ̀ẹ̀kan nínú gbàgbọ́ ìgbìyàwó ni wọ́n ń ṣe ní ọ̀sọ̀ọ̀sán yẹn tí wọ́n ń ṣe lónìí nílùú kan sí gambia ní àdúgbò ní ìgbàlẹ̀ obìnrin tí ọ̀rọ̀ wọn bí ọlọ́dọ̀ àwọn àwọn àwọn aláwọ̀ òkú ọlọ́wọ́ bá sáré àkùrá ní omi sáàdì sí o ẹ̀gbọ́n àwọn ọlọ́sọ o. so nígbà tí wàá bí ma méjì lómi omi ìkan obìnrin ìkan ìjò ẹyin ẹyin sẹ́yìn fọ́ọ̀tì mọ́tà balẹ̀ lẹ́yìn fọ́ọ̀rẹ́ ṣé fọ́ọ̀tì ẹ̀gbọ́n wọ́n ní ọgbọ́dọ̀ wọn kò jẹ lójúmọ́ wọ́n ti ṣe má jẹ lójúmọ́ pé lọ́kọ́ mọ̀ wọ́n wọ́n sọ̀rọ̀ báyìí ẹni fọ́tì fọ́tì lọ́nà òkèèrè jẹ lójoojúmọ́. tí ọba kiri jẹ láyé ìjọba lé ọmọ tó tó tó tó tó náà yóò kú. wọ́n ní yóò gbé ìjọ lọ́ba ní lórí ìjọ oníṣẹ́ ìtàn nìkan yóò sì mọ fúnlẹ̀ ìjẹ ọmọ fúnlẹ̀ ìjẹ ọmọ fúnlẹ̀ kí èpè lójúmọ́. àwọn aláàbò wa ni ẹrù ètò yìí bá wọn ẹrù kò sí tí ẹnìkan mẹ́ta lọ́wọ́ sí ẹ̀ńtà ìjọba ọjà sọ̀rọ̀ kí ọba ọgbà lọ́wọ́ dàgbà yìí so àbí ẹ̀rọ bá àwọn ọmọ gbó káwọn ọ̀rọ̀ yìí lọ bẹ̀rẹ̀ tó wá ń kà lọ́dọ̀ àti à eléyìí ò sí ilé wọn gbó abẹ́jọ́ bàbá bá wọn fún ẹyin bọ́ọ̀tì bọ́ọ̀tì tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o àwọn ọmọ ọmọ ẹ̀rù wà fún wà fún wà sí ìyẹn lójú wọn àti ẹ̀mú ìtọ́nà sọ nìyẹn alamu ahadi ilaykum ya bani adama ala ta'budu shaytan ọlọ́run tí èyí sọ̀rọ̀ gbé wọn ṣe wọn èyí ṣe ní ìlú òmìnira fọ́ọ̀tì fọ́ọ̀tì fọ́ọ̀tì èyí jẹ́ ìlú òmìnira sọ́ńbọ̀ kan ó ṣe ìyọnú àjẹ̀dùnú nìyẹn ọmọ tó bí kalẹ̀ ṣe ìyẹn ọmọ ara mi ni àjẹ̀dùnú ni àjẹ̀dùnú òṣèré báyìí ṣe ń kẹta kọ́sọ̀nù lórí ikú títí ọ̀kadà ni mú abájá àfẹsí nǹkan mọ́ ọgbọ́n lọ́mọ àtọ̀rẹ́ wa àtọ̀rẹ́ tó ń bọ̀ tẹ̀gbé ó ti di nǹkan mẹ́rin mú abájá gbé ọlọ́mọ bí làbá rẹ̀ wá irú irú irú tí ìbá ẹgbẹ́ lẹ́nu sí àjẹmọ́ ti làbá rẹ̀ sí àwọn ajẹ́ sẹ́ni pé o tó mú nǹkan mẹ́rin lọ́wọ́ ntọ́nà ń sọ ọkọ̀ adìyẹ kì í ṣe kí n gbọ́ bá ló borí tó tó sùn èṣù ìyọnu rẹ ìyọnu rẹ nígbà bá ti kó fún ọ ní o kò fún babaláwo ní o pàpà ọba àbó oníyẹwò wọn yà lọ. ọlọ́dún wa la wọ́n ní abáwùlà ní kúndìgbè la kẹ̀mí rọ abàlàmùsà fún òǹkà àti ìlú. èsì ti sọ ọ̀pọ̀lọpọ̀ fún èèyàn mẹ́rin ènìyàn sẹ́ẹ̀sì àárẹ̀ ni. ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ wa ó ti sọ wọ́n dànù ẹlòmíì láwọn òkùnkùn yóò tọ̀tọ̀ fún àgbàdo ní ẹ̀sán alágbàdo ní ẹ̀sán kí alẹ́ lè dúró lọ. tọ́ba jẹ́ ká nìyẹn rẹ̀ da ibi tẹ́lẹ̀ ẹ bá wà tó ọbẹ̀ kọ́ jẹ ọ̀dà bẹ́ẹ̀ iná tó gbẹ́ bọ̀ lẹ́lẹ̀ rẹ̀ ká nìyẹn rẹ̀ bá da. kìí ti rẹ̀ kọ́ kí àgbàdo yẹn kan nìkan ní iná rẹ̀ bá lè ti gbé lẹ̀ wọ́n jẹ. gbòòsè bẹ́yẹ ló jẹ téèyàn náà ló jẹ mẹ́ran náà ló jẹ tọ́ba kìí pé kẹfẹ nìkan dá fún ọ pé kọ máa ń lo àgbàdo gbogbo kan kọ máa dàgé díẹ̀ kọ dàgé ìwọ náà wà lọ ẹ ẹ bá bá lọ lòkú mi á sí ẹ sọ fún ọ bá lọ ìwọ nù lọ lọ tí bá bá lè sí náà ẹ bẹ yìí lọ lọ́wọ́ ni kẹyìn ọkọ ẹ bìlíìsì apá àdìdì bíi sáńsá àti sọ̀rọ̀ rẹpẹtẹ kámọ̀ lẹ́mọ̀ ìyá bẹ̀ mọ́ èèyàn gbọ́dọ̀ mọ sọ́ra sí pẹ̀lú tí wọ́n mọ pé ṣe nǹkan báyìí ṣe nǹkan báyìí ewé àtẹ̀gbògbò alẹ́ ọ̀tá kù tó wá jẹ́ pé yóò ṣiṣẹ́ nu ara bí tíbílẹ̀tì náà ṣe máa ṣiṣẹ́ nu ara mọ tó bá ti di pé mú kan mẹ́sàn-án ńgbà ọba jẹ́ fún mi mú kan méje ńgbà ọba jẹ́ òfin ìdíje fúra ńgbà ọba ti paracetamol tó bá jẹ́ òfin lọ́bẹ̀ lù kó lu mẹ́ta tó bá jẹ́ òfin lọ́bẹ̀ lù kó lu méjì <laughs> wéèjì bọ́ọ̀lù rẹ̀ wọ́n fi mọ̀ ọ́ wà níbi ó fojú kan kò mú jùlọ rárá. ẹrù jẹjẹ ta ọkọ yóò ní balẹ̀ ẹ̀mí náà wọ́n ti wẹ́ bọ́ sí owó tí ọ̀tá bọ̀ mọ́ mi ọbẹ̀ yìí wọ́n ti bá nínú ọdún ń tà. àdéhùn mẹ́lẹ̀ yìí wọ́n náà kọ́ sànú wa. ọlọ́run bá ṣe gbé túbà òṣùpá òun lè jẹ́ bá kú káàkiri ọ̀làìkà àtàdínà aláwọ̀ màdàbà àlìmọ́ àwọn èèyàn yẹn láti pèsè ìyá ìyá ìyá ẹlẹ́ka ẹ̀rọ lápò ìdílé rẹ̀ ọ̀nà tó sọ àpò mẹ́. nínú àánú ọlọ́run náà ní ká bá dẹ́sẹ̀ tá a tọrọ sí wa kọlọ̀ kò kò yí wa nínú àánú ọlọ́run kọlọ̀ kò kò yé ti wà yàgbá. bẹ́ẹ̀ bá tọrọ sí wa ọlọ́run bá máa gba sí wa bẹ́ẹ̀ bá tọrọ sí wa lórí ẹsẹ̀ ọlọ́run bá tún máa máa náà kò ní tó yẹn náà. torí pé nígbà tí ọkàn ní mọ́ lọ rẹ̀ ìyẹn mú mi ní òdodo. àti ti ń da lóko ọmọsáfà o mú mi ní òdodo ibi o ti ń káyà bọ́n o ti ń sábọ̀ọ́lá níbi tó ti ń ṣe ìbádà ẹ̀ tó ń kírun ọlọ́run ọmọ gbogbo àwọn ẹsẹ̀ ní ìtọ́ orí o. torí àjọ sọ́dọ̀ ọmọ ẹsẹ̀ kúkúrú wa ìta àwọn ọlọ́run

òun náà lè ká nínú àmì àánú ọlọ́run òun náà lè ká ìgbòmí aláfọ́tò láàyè ní kálífì olùdíláàbì ìsáyà àmẹ́. òògùn téèyàn fi ṣiṣẹ́ tọ́lọ́run dá ọmọ ẹ̀ ní ènìyàn àkúrò àmì ọlọ́run yẹn pàlọ́ àdínú àmì ọlọ́run yẹn. tí bá dá ìlọ́gbàdùn àwọn ọlọ́run ọ̀sẹ̀ wò ọlọ́run ọ̀sẹ̀ wò ẹlòmí ọ̀nà ọ̀gbìn kò tiẹ̀ ṣòwò ìta kò tiẹ̀ da kò tiẹ̀ ṣe tó bá da tó tó kùn ọ̀bà sí fún ọ kí lè ṣe kí lè ṣe ó kùn ìtọ́pà fún ọ náà pẹ̀lú dùn ún náà tó máa dúpẹ́ lọ́dọ̀ ọ ni. bí ẹ bá kọ application síta ìgbé gbogbo application wọn fi síta ìgbé gbogbo ẹgbẹ́ wọn wá kọ̀ ọ̀gá ẹ̀ máa wá ọ̀gá ẹ̀ mọ̀ṣẹ́ tó ọdí abarapá ìbọn máa wò ó gbogbo oríkèéríkèé ara tọ́lọ́ fún wa yìí tó ń bẹ̀yẹ̀ wúlò yìí wà láàyè ó dúró lọ. ńgbà bá ní látẹ̀ máa ronú owó ẹgbẹ́ ọjà ọ̀tà sí gbà nígbà tó lóko tó yèrè lọ sọ́ọ̀bù mi tó tó sí sọ́ọ̀bù ọwọ́ mọ́tò ọlọ́run gbé ọjà mù ẹ̀mí rẹ̀ ṣe é kù àwọn mẹ́tì bá mọ́tò lọ láì dààmú nínú ìlú láì dààmú rárá tí ẹ ti ọwọ́ ọgbọ́n mọ́tò lásán ó ti lọ sọ́lọ́ láàrin ìṣẹ̀lẹ̀ mẹ́kúbi ẹlòmíì ọ̀kadà ó ti lọ sọ́lọ́ ìwọ sì ti sọ́ọ̀bù rẹ ní ọ̀wọ́ ata àríwá abẹ́rẹ́ ẹ̀kọ́ mọ́tòlọ́dọ̀ lọ tí o ṣe fúra tí ọ̀wá títà ní àwọn tó ń bẹ lára rẹ kọ́ ọmọ olùkọ́ ìlú lọ́dọ̀ ìmọ̀ba àbí ní owó gbé ìpele dájú ní àwọn abara pálá ń fẹ́ gbà tẹ kò sí ẹ̀ ní ẹ̀dáàbò àwọn afọ́jú alẹ́ gbà tẹ láyé àtàrọ àtúndì tó wá máa láì àgbòrò <laughs> ẹ̀ àbí wọ́n ń hmm, tí ẹ bá dá fọwọ́ àwọn ọ̀hún wọ́n lè pàwọ́ táwọn fẹ́ fún ní ìrànlọ́wọ́ táwọn fẹ́ fún sàrà <laughs> so okun tọ́lọ́ ń bá ti fún wa tá a fi ríṣẹ́ ṣe ká dúpẹ́ lọ́dọ̀ nínú àánú ọlọ́run ọlọ́run ti pàkíyèsí wa síbẹ̀ nínú sọ́ọ̀tù káà nígbà tí àwọn èèyàn tí wọ́n ń sọ fún lórúkọ rẹ̀ lẹ́yìn ní iná ìyá dúdà ọmọ dúdà mùsùlùmí náà fẹ́lẹ̀ áwọ̀ fàárí mẹ́jẹ́ àlù fàárí mẹ́jẹ́ àlù lága kàdíjà àlá mẹ́jẹ́ àlà bẹ̀rẹ̀ nàná wà bẹ̀rẹ̀ nà ń sàdá. àwọn ẹ̀dá kan nínú ẹ̀dá ọ̀rọ̀ yá dúdú àtúmọ̀ èèyàn ni wọ́n jọ ni wọ́n ní ẹ̀dá wọn ni wọ́n wọ́n sì wáá lọ́ọ́ fìtì náà àtòjú wọn wà kújáde rẹ́rẹ́rẹ́ èjì tó ṣùgbọ́n wọ́n dá àwọn èèyàn kan láàmú lọ́lọ́wọ́ ayé tí wọ́n lọ tó pọ̀ lẹ́yìn pé báwọn ọmọ odidi wọn tí wọ́n mọ̀ tẹ̀lé lọ jáde wọn. àwọn ọ̀pọ̀ ló wọ́n dà owó ọ̀dà àdájọ́ àti káàmì àti kàrààtì kàrààtì ní ìjọba jáde láti mú lẹ àwọn ọkọ ní kárì àwọn ọkọ ní owó ọyà lórí ẹ báwọn ṣe ń bọ̀ wá ti ṣe dúrókọ̀ ní wá sọ pé kọ́lá àgbà wá fún ọ̀tún mẹ́rọ̀ bí fàyídá dáa àwọn àjùrọ̀ bí dáhàlà wù kàkà á wà kàá lọ́wọ́ àjùrọ̀ bí àpọ̀ nusura tó ká bi àyà ní eight ọlọ́ni àdá lọ́tọ̀ mi lọ́rọ́ bí lórúkọ rẹ ṣiṣẹ́ tí mo ṣe tí mo rí ṣe tí mo sọ sí wà láì àwọn ọlọ́run ilé tó bá pa tó o ṣe tó sì yọrọ má bàa wá pé àwọn náà ní ìlú pọ̀ ọ̀rọ̀ ìdánwò rẹ ọ̀rọ̀ ọ̀hún mi ni wọ́n sọ. rẹpẹtẹ tí ọ̀dà sì yọrí. ẹlẹ́kẹ̀rẹ̀lá nínú àmì àánú ọlọ́run òun náà níwá ọlọ́run dábàwọ̀ ẹni rí tí ẹ sì rí ikú nínú àánú ọlọ́run ọ̀fẹ́ lómi ọ̀fẹ́ lè pé á sí ìyẹn náà sì lélẹ̀ èyí ọ̀fẹ́ lómi èyí ọ̀fẹ́ lè lọ pé láti tọ́jú òun ti gbélé ayé ìlú òun ti ọdún yẹn sí ṣe rí ìlànà àti mẹ́rin nígbà tí ẹ̀bá jẹ́ kágbó ẹ̀bá pọ̀ mọ́ ní ini juga eléyìí náà burú pọ̀ eléyìí náà ó mọ̀ burú pọ̀ wọ́n rántí obìnrin náà táwọn ìyàwó dia. wọ́n Saudi Arabia ó ti hàn àwọn tí ẹ jọ ń bọ̀ ó ti hàn wọ́n lé mọ̀ kò sì ní kí Universitas kóhùn káwọn ìjẹta àwọn tí wọn sì ń bó sí mo pé àwọn olùdókòwò first class lọ́wọ́ ọwọ́ ajá tíkẹ́ẹ̀tì tààrà rẹ̀ àtẹnìkan àwọn yòókù káwọn wà ní ẹ̀rọ̀nọ́mì ìdí èsì first class first class yìí àtẹnìkan tó wọ́n sọ̀rọ̀ nínú kílì yàtọ̀ ọwọ́ wájú ẹ̀ tó súnmọ́ pilot wọ́n tún partition rẹ̀ sóbì báyìí pé ẹni kẹ̀kẹ́ sẹ́yìn kàṣà nídìí wá bẹ́ẹ̀ ó ní ìlú gbẹ́wò láti dé àwọn yorùbá sọ pé flight tó wà nílẹ̀ ṣe kò sí chance best class bẹ̀ but steepest class tí ó wà available lọ́dẹ̀ yìí six hours wọ́n láwọn odò ìyàwó olóṣèlú ni ìjọba ti lọ́wọ́ àbájáde ìrírí àwọn olùkórí ẹ̀ wọ́n sọ ju gbogbo ní ẹsẹ̀ ìjókòó kalẹ̀ six hours láàrin jẹ́ bí ẹ̀ bá wọn tó gbà wọ́n àti mẹ́rin ní láti jẹ́ tàbí bá dún nígbà fúláìtì yóò tún dé wọ́n bá tún ṣe sọ́ọ̀lì fún mádà pé we are very very sorry àti fọkàn sí pé ẹ̀rì first class yẹ̀ wò ó kò lè dé ìwọ. ọkọ̀ àbúrò wa wọ ẹ̀kọ́nọ́mì ọ̀gàn dé mọ̀jìnà bó ti ṣe ń débẹ̀ irú tí wọ́n fẹ́ jẹ́ kí wọ́n jẹ́ nàìjíríà gẹ́gẹ́ bí wá sí. ní ẹ bá pè mí ní ìgbìmọ̀ nígbà mẹ́rin ní ẹgbẹ́ ìṣerú aláṣẹ́rù ní bàbá ìfọ́ bá ṣe pọ̀ sí bá ti náwó pẹ̀lú owó tẹ́lẹ̀ ní oṣù bẹ́ẹ̀ bá wà ó lè tún sáà ọ̀sọ̀ wà rẹ̀ ṣe tí ọ̀sẹ̀ máa fún ní kéde kéde pépé láti wá sáfù wá láàyè yóò fi yé báyìí lọ́wọ́ fi nígbà wo ìlú ni wọ́n ti bá wọn wọ́n bá mi báyìí wọ́n bọ̀dọ̀ tó kí gbogbo ewu ẹgbẹ́ tẹ̀lé ìfẹ́ ìwé rẹ̀ ìfẹ́ ìwé rẹ̀ ìmọ̀lẹ́wọ̀ ṣùgbọ́n téèyàn bá rí ẹni rí lórí súnmọ́ kọ́mọ tó nù àná ọlọ́run làbó ní abúlé nígbà tí ọmọ ẹ̀yìn àwọn sàbẹ̀ àti ìwọ̀sọ̀rọ̀ lọ́wọ́ àti àkàtúntò ìwọ̀sọ̀rọ̀ lọ́wọ́ àti ìwọ̀sọ̀rọ̀ lọ́wọ́ وإذا سخرني إلى عيون أسا لسعيد فإنهم سعداء tọ́lọ̀ bá ti rọ àwọn ìwé kan fún olórí ilé yẹn àwọn ìwé rẹ̀ وإذا سخر لله جنسا لسعيد فإنه سعداء النبي وسعيد صلى الله عليه وسلم olóyè ọlọ́run wá kó àwọn èèyàn rẹ kó tó kó tì í lọ́dọ̀ wa ní kí islam sọ sí àwọn àbá àwọn èèyàn nínú àwọn àbá àwọn bẹ́ẹ̀ sọ̀rọ̀ bí àdébíyà tó fẹ́ wà wọ́n dáa irú àwọn tó lọ fún wa kó tì wọ́n àwọn náà tó wá ń ní lapa pẹ̀lú wà tó dáa afa àkàwé bíi tọ́kọ́ wá dé nàìjíríà yìí bóyá yóò lu ọ̀sẹ̀ kan tó fi bọ́ tó fi máa lọ gbá yìí ah ó dáhùn yẹn ṣe àbúrò wa ṣé àbúrò àdúgbò bá dùn àwọn èèyàn gba sàrà sàrà sàrà sàrà sàrà lọ́dọ̀ rẹ̀ wọ́n tún ti gbà lọ sálárì tí o ti dè tí wàá fọ́n tún gbẹgbẹsẹ̀ kalẹ̀ tí o ti fún ọ jẹ́ ìgbà lọ́sẹ̀ tó lọ sí ìrèké. bàbá náà sọ lẹ́yìn kó lórí gbogbo wípé ọ̀pọ̀lọpọ̀ tó ń ná àlùmẹ́rì tó bá ìgbé gbé kalẹ̀ ó lè lọ́pọ̀ dùn yẹn. ṣùgbọ́n ìjọba jẹ́ tara rẹ̀ àwọn yóò fi gbàgbọ́ sára ní bàbá kó sì tó parí. bí bàbá ti kọ́ sẹ́ẹ̀kì three thousand bẹ́ẹ̀ nìkan tó yí òlù sí lọ́ba lọ́ba ti bá yóò lọ́ba ti táàtì táwọn ọ̀sẹ̀ àti mọ̀ kékeré táàtì táwọn ọ̀sẹ̀ ọmọdé ṣe ń ṣe ní ilé ní ilé ẹni à tíì táwọn ọ̀sẹ̀ kọ́ tó ń sáré lọ́ba ti gbogbo àwọn kì í ṣe ẹ̀kọ́ ẹ̀ gbogbo lọ́pọ̀ ìgbà lọ́wọ́ ẹ sáfìlẹ̀ òsì òsì òsì òsì lọ́ba ló ti wú ẹ̀ òun ọ̀sán ẹ̀wọ̀n dáná ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ẹ̀yọ lọ ṣé èyẹ ni wọ́n ṣe inú àwọn akọ́lọ́gbọ́n inú àwọn abáríkà ni ó náà áfíríkà ní nígbà tí báńkì ò tí ì dìbò ṣe ni pé wọ́n ní wọ́ọ̀dù wọ́n ní sẹ́ńtẹ́ǹsì eh, wọ́n ní alfabẹ́t ìgbà tí o sì dìbà jẹ ẹni bọ́lá tó sàmù wa tí ìbá ní wà ní kẹ́ni tó bá wà lẹ́nu yìí ó lè di ẹ̀dọ́ kọ́ ilé ẹ̀dọ́ tó bá sẹ́sà ìyàwó sẹ́sà ìyàwó gidi ìyàwó tó tọ́ ọ fẹ́ kó lọ ilé ìgbésẹ̀ wá ìlú àwọn ìyẹ̀wò ní bẹ́ẹ̀ àbá àtúláyé ó ti rí ó ti rí àwọn ọmọdé wọlé ní àtìsánwó báyìí ọsẹ bàbá tó àtìgbò ìtọ́lọ́ ìgbẹ́ gbogbo àwọn ọmọdé wọn tó lè yí ẹ̀ńtẹ̀ ẹ̀wí bọ́ ẹ̀ńtí gbogbo wọn á lọ bẹ́ẹ̀ sẹ́yìn tó á fún tẹ̀ lọ́rùn torí kó sùn gbogbo gbọ́dọ̀ nígbà ní ìsìnkú òdìdí ọdún láwọn àtìgbẹ́rẹ́ ìsìnkú nù. bó ti ṣe káàkiri ti ní káwọn ọmọ nínú yàrá ti káwọn ọmọ níta lóṣù kura. ibi èyí bá fẹ́ gbé ibi ọba fẹ́ rìn sí ṣe wá sí irú àwọn ẹ̀sìn bẹ́ẹ̀ bọ́lá ọba ṣe pé kò sí kò gé ìrìn kọ́ ọ̀rọ̀ nínú àwọn ọlọ́ọ̀rẹ́ bọ́bá jẹ́ kejì náà ni wàhálà ni kejì náà ni kó ọlọ́run bá yẹ jọlá ọsọ bá sọ́láta alẹ́ ìmọ̀ra nípa àdéhùn ọ̀sọ́lá náà àyọ̀sọ́lá ọ̀sọ́ pé fàbíyìmọ̀ aláìmọ̀ ti sọ́láta alẹ́ ìmọ̀ra ayẹ̀ wọ́n fifty nine ọlọ́run bá sọ pé fàbíyìmọ̀ aláìmọ̀ ti ń mìíràn lọ́wọ́ àbẹ̀bẹ̀ ńtàdáwó wà lọ́wọ́ fún tàpá ọ̀dọ́ǹkà yìí lálọ́kọ̀ọ́ lẹ́yìn lápá láti gbé àánú ọlọ́run kò sẹ́ni kan tí rọ̀ kò sẹ́ni kan tí rọ̀ ṣùgbọ́n ìgbà wo yóò rí rírọ̀ nígbà tó lọ́run bá dá àánú síbẹ̀ láti gbé àánú ọlọ́run tó ṣe lẹ́nu rírọ̀ pọ̀ tọ́ba fẹ́ràn pé ìyẹn ni wọ́n sáfihàn tọ̀tọ̀ tí òye ṣe ṣe ọmọ pé ọmọ pé gbogbo arúgbó rẹ̀ ọ̀sẹ̀ pàmò ni ẹ̀mí náà bá tó dúró lé ní sọ.

àlelúyà bá lè wé bẹ́ẹ̀ náà lọ́pẹ́ ẹ̀tọ́ lọ́pẹ́ bá tó ọ̀rọ̀ máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ̀tọ́ bá bá ti wọ̀ tó ní àwọn ẹ̀rẹ́ máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé àánú ọlọ́run lọ́dọ̀ ti ṣe ọ àìmọye ìdàgbà tí ò lójú tí ò sùn nínú ìtumọ̀ ní ìdàgbà ìyá lọ ògùn lọ́wọ́ dúpẹ́ fún bọ́lá ọlọ́ọ̀mọ ilé yìí o ẹjọ́ ọmọ ọtọ́jú ẹ ẹjọ́ sọ̀rọ̀ náà ni ẹjọ́ dàbá ẹ ẹjọ́ sọ̀rọ̀ náà ni kódà ẹjọ́ dàbá ni ọ̀rọ̀ rẹ̀ gán lè yẹ ju ẹjọ́ ìdàbà lọ kọ́mọ̀tì dọ̀wọ́ ẹ̀ ni ẹ̀kọ́ ti tó ti lọ́wọ́ yìí. ọlọ́ọ̀ni pàdé máa mẹ̀tí mìíràn láàyè ìtàlá láti fi àánú ọlọ́run níwọ̀ àtẹ́bíbi ọ̀rọ̀ fún wọn ọlọ́run dá ìwà tó dáa fún ọ ìwà tó dáa ọlọ́run dá fún àlejò ọ̀sọ̀rọ̀ báyìí. òǹgàǹgà ìgbẹ́nu lára ẹ̀ sọ àti àṣàlùkù àkàlà àpáyì. èmi mọ dá ìdúnwà láàrin ń tọ́ sí tó wá sí ó ń tọ́ sí tó yẹ máa ṣe mọ́nàmọ́ná ó mọ̀ lọ bí á ní sẹ́kùn rẹ̀ àníjọ́sá ló fara èyí kọ́ sọ pé kí ni ọmọ sí i ìlú ẹ̀kọ́ bá lọ ìṣó ìlú ẹ̀kọ́ bá yà á. ṣe èèyàn nínú lóru ló ń dé ọ̀rọ̀ ẹ tó ti pa etí àtàwọn ẹ̀sán sára fẹ́ẹ́ tó gbọ́ ọ̀pá ó ti nà létí ìdílé àwọn ọ̀rẹ́ nítorí ó ní kọ́ àníbi sàṣàrà fi nǹkan ro níjọ níjọ kan tí kan ní àwọn ọmọ tó ó ní àti ìsìmà náà àwọn yìí dàbí ìwọ ìwọ là àti ìsìmà náà àwọn yìí náà àwọn yìí dàbí ìwọ ìwọ là ó ní ìpèsè ẹ̀fí kalẹ̀ ìpèsè òjòjì ọlọ́wọ́ ọ̀fẹ́ ó sì mọ̀ ká ní sàṣàrà síbẹ̀ alẹ́ mi náà ló mú wáyé sàṣàrà wáyé sàṣàrà tó kéwòn. àwọn èèyàn tó ń pọ̀ lẹ́yìn eré ayàkùrọ̀ àmì ọ̀tẹ́ bá ń kà kó ní gbogbo ọmọ lọ́wọ́ ẹ̀. wọ́n kàn máa sọ ẹ̀ nínú òwúrò àwọn apákan máa bá àtúntò àwọn kàwá yìí. àwọn ọ̀fẹ́ nínú òjì rẹ̀ ló ti jáde àwọn ọ̀fẹ́ rárá ètò kíláàsì ìbánidọ́ dáná sọ mẹlẹ́yìn rẹ̀ làwọn èèyàn náà dà ó ti bẹ̀rẹ̀ àárín àwùjọ wa náà ní ti gbogbo ọ̀rọ̀ tá a máa ń ka ìlú làwọn náà máa ń ka ayé àbúrò àti àwọn máa ka ó dà wọn máa di sórí ọ̀nà ìbomi mú lọ ọ̀nà sálámù sí ní ọ̀lẹ́ ni mò ń tẹ́lẹ̀ àbíká abẹ́rẹ́ àwọn èsì sálámù sí mò ń tẹ́lẹ̀ àbíká abẹ́rẹ́ gbogbo ẹ̀kọ́ tí wọ́n bá ní wọ́n máa kọ́ kò ní kọjá kò ní kọjá ní ìlú tó wọ́n láyé. ìyẹn bí wọ́n lé ọba káyọ̀ wọ́n lé múlò ọlọ́run kọ́ sọ àkóńbẹ́ wọn. tọ́lá mọ̀ pé nínú àwọn ọlọ́run mọ̀ pé kí ni o nínú àwọn ọlọ́run ẹlòmíín náà fẹ́ sí dáadáa ó yẹ pé ọ̀rẹ́ gẹ́gẹ́ bá mi tí ọ̀rẹ́ gẹ́gẹ́ bá mi tó fẹ́ sí dáadáa ìdá pẹ̀lú wọn ọlọ́ni wa ó ń tàpá ọ̀dọ́rùn ìwọ ànábi tó bá jẹ́ òṣòwò èèyàn ni ẹni tí ló ẹ lé gàlí ìgbọ́dọ̀ pálíbi ọkàn rẹ̀ lé lápá tó omi ní àwòrán ìbàdí yẹ ọmọ ọ̀kàrà gbọ́dọ̀ lọ́dọ̀ọ̀dọ̀ rẹ̀ gbọ́dọ̀ lọ́mọ náà wà nínú ọ̀sọ́dọ̀ náà wà ní ọ̀sọ́dọ̀. nínú àmì àwọn ọlọ́run oní àmì rahmatulahi ta'ala ní kèsì ìwìládàtì wọ́tẹ̀kùn ní ìlú tó sọ̀rọ̀ kóbi olóyún ọwọ́ àbí ní ìsìsọ́nù ó bí sílé tí rọrùn tí rọrùn ó bí sọ pípù láì lọ operation ó bí pẹ̀lú operation kí ìtumọ̀ ìgbàlódọ́lọ́ fọ́ọ̀tù bá a sọ̀rọ̀ tó tí ó ṣe bí pẹ̀lú operation yẹn sẹ́ kí ìtumọ̀ ti kéde nínú àwọn ọlọ́ọ̀dì ọ̀la ọkọjá kéèyàn gbogbo ra ẹlòmíì lówó ńlọ ó ní lọ ní nílọ gidigidi sáfárá sẹ́yìn ẹ̀rọ òde ẹlòmíì lówó.

nígbà láti rí tọ́lọ́ àlòkù náà rẹ̀ ṣe sọ̀rọ̀ kódà obìnrin mi máa ń sọ jáde pé kúwò tiẹ̀ sáájú ọmọ yóò bá tiẹ̀ kúwò tiẹ̀ bí kúwò ọmọ yẹn ní wọn obìnrin àwọn ọmọ nígbà ọlọ́run bá ń ṣe tiẹ̀ rọrùn tí ń ṣe tiẹ̀ rọrùn ọmọ dúró lọ́dọ̀ ọlọ́run àánú ọlọ́run lọ́dọ̀ ṣe fún ọ. kéèyàn kó fámìlì jọ nínú àánú ọlọ́run ọlọ́run bá mi jọ láàbí tọ́ka sí inú sọ́ọ́dún àbíyá àyà èdè tírí àti èdè kọ́ níbi ọ̀rọ̀ àdébí àìlú ọlọ́run ní wà ju bá ilé náà lè àrọ́gbà ó àní mẹ́sàlẹ̀ àgbòrò àgbà àwọn ọ̀rọ̀ mi. فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معه رحمة من وذكرى للعابدين الله أكبر tójú wàhálà ti bẹ́ẹ̀ di mímọ tójú ọmọ mímọ ayé ọmọ ìnáwó fìtínà lónìí lọ́la torí pé lágbájá ní kàmùkù ni yóò sùn mọ́ ògùnyàn náà láti mọ́ òmẹ́ta bí ẹ̀rọ abẹ́fẹ́ ni ọmọ ẹ bá ti lọ́mọ tó kọ́mà kọ́mà kọ́mà ni wọ́n lọ sí níbi ìgbà kọ́ wá kò nìkan lé kọ́ wá láti òkú ọdẹ wọ́n mọ káwọn náà wọ́n á dé wọ́n bá wò á tó àlọ́ nínú ká ilé yìí o onígbà náà á tún ní ìlú ìlú ẹ̀ tí o ti rí ẹsẹ̀ yìí ọ lẹ́nu o ti bá a mú ẹlòmíì ọ̀dọ̀ lọ rẹ̀ yóò yẹ ó ṣeré yìí wọ́n ní ọmọ tó ní kó ṣeré ó ṣeré sí ajẹ́ bí ọ̀bà tó ṣeré gan-an ọ̀sẹ̀ tó máa ṣàdúrà ní ìkọ̀ ọ̀rọ̀ ọ̀gbọ̀n tó yọ tó ṣe àdúró gbogbo orúkọ rẹ̀ kọ́mọ́sàsì ìní ẹ̀ máa kọ̀rẹ́kì ẹ̀ lórí mo ṣe àṣírí sí àjò wàhálà ọlọ́run ní wọ́n ayúbà rọwọlé ti ayú ìdí náà dá ọ̀báwò àti màsàríyà lòrò àgbà àmọ̀rọ̀ mi nígbà tí ìnira bá ìlú ìnira bá wà á ta àtàkùn ọ̀rọ̀ ibi tí wọ́n ń tu ọlọ́run kí ìnira máa bá wọn ìwọ ọlọ́run ìsìnì olùsàánú ẹ̀dá ọ̀gá ẹ̀sìn sí gbogbo àná ìwọ 做几件人东西呢？ ẹ̀ láì rí ọlọ́ gbọdọ̀ bẹ́ẹ̀ tí wọ́n ń sàánú o pásítà jákúná láwùú ọlọ́run la jẹ́kú rẹ̀ fákàjákúná máa ń bìí nítorí ìnira tó ti wà fún amúkú bíbà tí ó ṣe ní ọlọ́run ọ̀pọ̀sọ̀. إن مع العسر يسرا فإن مع العسر يسرا إن مع العسر يسرا ńgbà àdìrà bá wá ọlọ́run àtúnmọ̀ ń wá tọ́ba ń wá yóò ti àgbàgbé tọ́lọ́ gbọmọ mi ni ó wà jẹjẹ kí ẹ tó ń gbàgbọ́ bá ń rọrùn nínú àwọn ọmọ yàtọ̀ ọlọ́run ọlọ́run ní pápákọ̀ fún náà máa bì ní ẹni ń dòrò ìnira tó fi mú àyùkù bẹ́lẹ̀ amúkúrò wà á tẹ́yìn náà wò àdàwó àfihàn àwọn máa wò àwọn fámìlì ẹ̀ tó ti mí ìsìtẹ́lẹ̀ àtúwárá fún àtúwárá fún gbẹ́wò rẹ̀ rahmata min indina kita berjumpa di Al-Quran Ar-Rahman Ar-Rahim Allah Allah kudusi aku ni nínú àmì àánú rẹ̀ ní ẹni kó sọ ọmọ fún yàn bí wọn bá wá dọ́gba lọ́gbẹ̀ẹ́ lọ́wọ́ òdodo mọ́ ọ nínú àwọn àmì ilẹ̀ lọ́wọ́ ti bẹ́ lára lọ ìlà àdìdí ọlọ́pẹ́ kéde ìfọ́mọ ẹgbẹ́ ìrántí fún àwọn tí wọ́n jẹ́ ẹrú sí ọlọ́run ọlọ́run tó sọ ní sọ́ọ́tò rúùn sọ́ọ́tò rúùn àyà twenty one ọlọ́ni wọ́n mi ní àyà tì í àdìfọ́lákàlà kò ń mírí àrùn tó ti ilé ìhá wàjà àlàbẹ́yìn náà kò mọ̀ إن في ذلك لآيات لقوم يتفكرون ọlọ́run wà mí ní ayé àti ní inú wa àmì ọlọ́run tẹ́lẹ̀ mọ̀kọ́ba tí ń bẹ ní alágbára ní elérò ní ọ̀jọ̀gbọ́n ní onímọ̀ ní aláàánú ní anífàlákàlá kò mí ní àwọn tó ṣètò àzọ́ádá nínú ẹ̀dá omi ọlọ́run sì dáa gbogbo yín láti bẹ̀. tọ́ba ní kẹ́yìn ọmọ ẹjọ́ kan tọ́wọ́ á dáa gbogbo síbi ajá síbi ẹlẹ́dẹ̀ ẹ̀ní tọ́yì. sẹ́ni tọ́yì ní àárín tọ́yì. ẹ̀ńtẹ́ ti sẹ́ni kejì ọlọ́run jẹ́ ọjọ́ tó yìnyàn irú oní iná ọlọ́run fi ṣe àyà fún yín. ntọ́lọ́ sọ̀rọ̀ adé falákàlà tó ń mẹ́ni àwọn fọ́sìkò àti wáá làwọn àbá àti gbígbé lórí pé haramu ní kéèyàn fẹ́ àlùjẹ̀nà àwọn èèyàn fẹ́sì máa ń fẹ́ wọn. yọ̀wọ̀ àkànṣe ẹ̀yàn ṣùgbọ́n yóò ti di tí ọmọ àgbẹ̀kọ́ tí ó dùn ọrọ̀ rẹ̀ lẹ̀. làwọn àbá àti gbígbé kìí ṣe nínú àwọn kìí ṣe nínú ẹ̀dá àti à. ìtọ́nà òṣèré gún ńlọ́tọ́ lọ́jọ́ àlá ìtọ́nà òṣèré gún haramu ni. ló jẹ́ pé ìyọ̀gbọ́dọ̀ ọmọkùnrin ọ̀gbọ́dọ̀ sí kẹ̀kẹ́ àràmù ní sẹ́pọ́nà bẹ́ẹ̀ náà ní kó ọlọ́ ní kó àwọn ní bàbá a lè yá yàwó tá a fi dájọ́ hàn bọ́ọ̀lù lẹ́kọ̀ọ́ sí àbí pa àbí Ah, aláàbò aráàbò ni bẹ́ẹ̀ bá rí àwọn ọdẹ ìlú lọ́wọ́ ẹgbẹ́ ìlú ẹ̀dùn ni ẹ̀sìn ní ojú owó pé ìsìmárẹ́jì ẹ̀ páàsì nínú ẹ̀dùn lọ́wọ́ bí ẹ̀dùn wa fún ó ṣe ìgbàlọ́ lẹ́tọ̀ọ́ sí wọn. ọlọ́yin inú àmì òwú ọlọ́run anẹ́sàlákàlà ọ̀hún mi ni àǹfóṣekùn aṣíwájà onípé nínú ẹ̀dá ara yín náà lọ́dọ̀ ti fa ayáwó yín ẹ máa para balẹ̀ lọ́sọ́dọ̀ ẹ̀ bó tilẹ̀ oṣù bó tilẹ̀ kọ́ ẹ̀fẹ́ kọ́ ọkùnrin tó kó o lè gbádùn rẹ̀ ní obìnrin lọ́dún ìyàwó rẹ̀ kò ṣeé ṣe. ṣe báwo tuntun ṣe lọ́sọ̀ báwo yẹn gan wọ́n tún ṣe lè wá ọlọ́run kọ́ sàánú wa ọmọ ṣẹjú alẹ́tì wọ́n tún ṣe èsì ló ṣe lọ́sọ̀ fún wa. àyà tó jẹ́ obìnrin obìnrin lọ́dọ̀ ń dá ẹ̀dá sí lára.

láì yọ láì yọ tọ́lí tẹ́lẹ̀ láì yọ bá nílẹ̀ tẹ́lẹ̀ tó ọkàn fẹ́ ọlọ́wọ́ àti àánú sáàárín wo òní fẹ́ kí ogun kankan ó ṣe olú òní fẹ́ kí ogun kankan ó ṣe ọ́. marriage kò ní ìtumọ̀ lórí Islam irú ẹ̀ wá kéré ní àwùjọ láwa yìí marriage bí ẹranko ṣọwọ́ láwùjọ wa tó tiẹ̀ ní ìtumọ̀ omi ọjà ti lé ọ̀dágbére ọkùnrin náà ti ẹ̀rí ní kọ́dágbére wọ́n mọ̀ máa pàdé lábàálẹ̀ náà ní ìgbésí ayé ẹranko wúwú gbèsè ayé ẹran burúkú tí wọn bá kọrọ wá lọ ọgbọ ọgbà afẹ wa bá wa dá sí ẹ wà á ní mọbi dẹ́ẹ̀tì bẹ̀rẹ̀ ọ̀rọ̀ sọ ó ní nǹkan ti nǹkan ti bàjẹ́ dínà. nígbà tí yorùbá ti fẹ́ yàwó ló ronú sí dáadáa kó jẹ́ mùsùlùmí kó jẹ́ tó gbẹ̀sì yìí bí yorùbá sì gbẹ̀sì yìí bí yorùbá sì gbẹ̀sì yìí oòrùn ti bẹ́ẹ̀ ta ó tó aṣọ bẹ́ẹ̀ kì í ṣe àwọn àrùn sọ ìgbésẹ̀ gbẹ́dọ̀ kan náà làwọn náà ni. كذلك الأمم من قبل فمن الله عليكم àwọn àti àti àti òkè táàmù táàmù kẹkẹ wà á máa mú lọ wá sí máa mú lọ bí ó ti gbẹkọ díẹ̀ díẹ̀ náà ni gbèdé gbogbo àwọn sàdá àti sàdá àti ẹmọ ti jẹkọ láti tẹ́lẹ̀ àti sàdá àti sàdá ti pé forty years kí wọn á yóò tó dé forty years kí wọn á yóò tó dé máa mú tàdé lé malikita wàlálì yìí máa mú wàlá kíkiri náà ti fi máa ń náṣà ẹsẹ̀ wọn. ìwọ àdáni sallallahu alaihi wasallam ọlọ́run sọ pé àgùntàn bẹ ọmọ ti ń jẹ́ Qur'an kódà ọmọ ti ń jẹ́ imán ṣùgbọ́n ìmọ̀lẹ̀ látọ̀dọ̀ àwọn ọlọ́run tá a máa ṣe bẹ́ẹ̀ tó bá wù wáyé. àdáni sallallahu yẹn náà máa ń kún ká tẹ́tí mẹ́lìkì àbúwálá ní ìmán ọmọ ti jẹ́ tíra ọlọ́run ọmọ ti jẹ́ kóra àwọn ìkọ́ mẹ́ríkà kọ́mọ kúrò láwọn àhà àdúgbòsọ́lá àdìtẹ́lẹ̀ oúnjẹ náà ọmọ ti jẹ́ kóra ọlọ́run àbẹ́ ẹ̀kọ́ ni nínú súra wọlọ́wà súra tó ṣúra súra tó ṣúra so àyà twenty two ọlọ́ni wọ́kàdáàlìkà àwọ̀kẹ́yìnà ìlẹ́yìnkà wọ́n àmì àmì náà báwọn ọlọ́ọ̀bá ti di jíjúlẹ̀. ma sí ọdún láti bí àṣẹ àwọn ọlọ́ọ̀ni máa ń takẹ́lé ní mọ̀lẹ́kìtà ọmọ ti jẹ́ Qur'an inú ọkọ̀ Qur'an náà ní àlìkìtà àlìkìtà bú èdè lábàá mi ló mi ló àtikító ni àtìgbè àtikító ni ọ ẹ̀sọ́ kátàbà amadé ìtumọ̀ jama'a kí ló kún kájọ. nígbà ọ̀jẹ̀ pé bá pè ńgbọ̀bá bá fẹ́fẹ́ tì kìíní ó fi kejì sí yóò di wọ́ọ̀dù yóò di sẹ́ńtẹ́sì ńgbọ̀bá yóò di sẹ́ńtẹ́sì sí ó ń dìwé lọ́lọ́run torí kó ti ń pọ̀ ó ti ń kó jọ. sùkúránì tá a fọ yìí kì í ṣe kẹlẹ́ la mú ọ̀rọ̀ lẹ́lẹ̀ adúmọ̀ afọ díẹ̀ díẹ̀ díẹ̀ kí tó wá di kìtáàbù òbí tá a kó jọ. máa kó ń ta ẹbí mali kìtáàbù òkú máa ti ń jẹ́ kọ́ra lẹ́lẹ̀ wọ́n lá ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا àwọn aláṣẹ́ni ìmọ́lẹ̀ táàbí máa ń kọ́ ẹ̀tọ́ bá wù ẹ̀tọ́ bá bọ́ọ̀lù ìwà ọlọ́run bá fẹ́ kọ́nà mọ́ àwọn akọ́nà mọ́ látara síra wáyé nínákàlà káàdì ìlà sọ̀rọ̀ ọ̀gbìn mọ̀tẹ́lì dájáde wà nábì ojú ọ̀nà kò sẹ́ni ọmọ nǹkan tán kìí ṣe gba téèyàn bá kú náà ní ọmọ káwọn wá ní wọn sọ bọ́ wọn bá ti kò ń gẹ́ ìyàwó tí ò tí ì lẹ́kọ̀ọ́ tí kò tí ì lé kan kò tí ì lé chance ni pẹ̀lú wà pẹ̀lú wa pọ̀ tọ́lọ́ ní kí wọ́n lábọ̀ yé láti pàṣẹ rẹ kó nà wá sórí rẹ àpòlídáyà oníṣẹ́rí ìjà ti dìbò rọ́tíkà láyà àlè wọ́s ومن انتمى لذوي سعادة يسعدي ومن انتمى لذوي سعادة ẹ bá ti bá olórí ire dé yẹsàádì olóògbé olórí ire ni oríire tọ́lọ̀ ṣe fún ọ kí wọn náà wá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀ kó lo òbí olórí látara ọlọ́run òun ló ń ṣe àánú yẹn ló ń ṣe sí àárín yín inna fi dhalika la ayatin li qaumin yatafakkarun òun àmì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún ẹni tó bá ronú láti sọ wípé ọwọ́ bíbí ọmọ tọ́lọ̀ ń ṣe rọrùn kódà bó bá jọ kí sẹ́wọ́n bíbí bẹ́ẹ̀ náà sì ni kó kó bá mi jọ oníyàwó ọlọ́mọ nínú àánú àmì àwọn ọlọ́mọ ẹlòmíì jẹrẹ jẹrẹ jẹrẹ jẹrẹ tọ́lọ̀ ń ṣe kú. ẹlẹ́ẹ̀kẹ́rìndínlógún nínú àmì àánú ọlọ́mọ oní ẹni dídá kọ́nà ń dá káàkiri kálíkù láì tààlà lè rọ́ọ̀tì wọ rọ́ọ̀tì bẹ́ẹ̀ lè nàás dídá kọ́nà ń dá wa pẹ̀lú ìbí pẹ̀lú mọ̀lẹ́bí tọ́ba wu ọlọ́run ọlọ́run lè dá wa lẹ́ẹ̀kan náà láì ṣẹ̀dé láì ṣẹ̀dé ìdí wípé kí ìyá àná pé bàbá kan tó pọ̀ lọ sówó mi wọ́n wá ní ọjọ́ àti ọlọ́run lè ṣe ìnàmọ́ ìdá àwọn ọ̀dàṣe ayé kúlá làwọn òkùnkùn fàyà kú. إنما أمرنا لشيء إذا أردناه أن نقول له كن فيكون إن مثل عيسى عند الله كمثل آدم خلقه من تراب ثم قال له كن فيكون àṣẹ ọlọ́run tó bá fẹ́ ṣe nǹkan wọn máa bẹ̀rẹ̀ sùn lọ́lẹ̀. long process ni kásẹ̀ pé ẹ ilé ìdí ó fi ilé ìwé ṣe gẹ̀ẹ́gà ṣe bí kò sí bàbá kan fún ádámù àlẹ́ ìjọba kò sí àgbà fún ádámù àlẹ́ ìjọba ọlọ́run ti fi fún fáyà fún rẹ̀ sára ní ìgbẹ́ ó sì di gé ó sì di ádámù àlẹ́ ìjọba ọba jẹ́jẹ́ ṣe bí ló kó wá lè ọlọ́run kọ́ pẹ̀lú kájámọ̀ wájú ọjọ́ ẹ̀ ọba ní ara ìtọ́jú ọlọ́run dáadáa ìlú ló ti àpẹ̀lọ́ sí ní ìgbẹ́ wájú ọ̀pẹ̀lọ́ ó ti kú ní ìfẹ́ ọ̀rọ̀ anọ́nù ọ̀rọ̀ anọ́nù sọ̀rọ̀ ìyẹn ìyẹn lọ́wọ́ àwọn ìgbẹ́ èso nílà kẹ́ èso nílà kẹ́ yàrá ṣùgbọ́n lè wù àkókò ẹ̀sùn ẹgbẹ́ yẹn bẹ́ẹ̀ dìgbà ẹ̀sùn ẹ̀sùn ẹgbẹ́ yẹn bẹ́ẹ̀ dìgbà ti dà nìkan báwo ni wọ́n ti fi ní sẹ́wà lùkùkù ní ẹ̀rí gbogbo ẹ̀ láàbàgà táàrí wà lùkùkù lákẹ́yìn ló gbọ́dọ̀ lọ. ṣètọ́n èṣù ni kọ̀dáwó tilẹ̀ pé kí ni ìtumọ̀ lùdó lùkùkù kò ní ra òdì lẹ̀ lórí ẹ̀ kí ìtumọ̀ ẹ̀kú tó ń gbé ọ̀hún ẹ̀kú tí wọ́n ti lò lò yóò ti tóbi ogún ọdún ọgbọ̀n ọdún tí wọ́n ti ń lò bọ̀ àtọ̀run kò ní í ṣe làákàyè sí yòókù ṣé sọ bójú mu tí wọn bá sọ ló ti bá rùn tí àwọn èèyàn lọ bí ṣètò ṣe ń gẹ́lẹ́ nìyẹn tó bá débi kan kó sì dá gbogbo sí pé ó lọ. so táwa ló bẹ́ẹ̀ náà ní pé dídá tọ́lọ̀ ń wá dá wa tó so wá kọ̀mọ́ra wa nínú àná ọlọ́run àwọn ẹlòmíì tí wọ́n bá bẹ́ẹ̀ bá ah, mo falájọ bíbẹ̀ ọ̀ kọjá ọkọ̀ bá ṣẹlẹ̀ àbò Quran sọ fáwọn èèyàn máa ń ṣe bẹ́ẹ̀ mọ́tò tó ká máa ṣe bẹ́ẹ̀ ọlọ́ọ̀lá bí bẹ́ẹ̀. Ànábì sallallahu alaihi wasallam sọ pé man sa'alakum billahi fa'tuhu ẹ bá fọlọ́ bẹ̀yìn ẹ kò lè dúrẹ́. àìfalájọ bí àìbí bẹ́ẹ̀ yàn alájọ bí rẹ wò níta wá gbogbo ní lálájọ bí. ṣebí òde tí bẹ́lá àmì àti ìrìbá tó jẹ́ ẹ̀gbọ́n àbúrò gàgà tí wọ́n jẹ́ dé èèyàn rí èèyàn rí èèyàn rí nàrí tí wọ́n fi bẹ́yìn. mọ́nì kan pé ojú adájọ́ bí yóò tó àbí adájọ́ bí ọ̀dà ẹlòmí ọba fi ṣépè èyí sọ̀rọ̀ mú mi ní òdodo ọlọ́dà àjọ bí yẹn tóbi lè bàjẹ́ káwọn ti sàánú ara wa tọ́ba sì rí pé a ní ẹnì kan ta tó ní bùkátà owó tó sì ń bẹ́ẹ̀ fáwọn ẹ̀yẹ náà tó ní bùkátà owó inú ẹ̀kọ́ tí Islam sọ ní pé kó o fún fámìlì rẹ̀ ohun tí ọ̀bá yẹ káwọn méjèèjì kó o fún fámìlì rẹ̀ ohun lọ́bẹ̀ tàbí kó o mú lọ́ba lọ. torí pé ọgbà ládàá kó o ti sàrà ó sì tó gbàdá bá ládàá yìí pé ọ̀pá mọ̀lẹ́bí pọ̀ ọgbàládà tó ti sàrà olùgbàládà tó ti ọgbà tẹ̀lé púpọ̀ islam ni wọ́n rí yẹn mo lọ bìkan lánàá mo ti lọ bẹ̀ ní ìsìlájà àbùkù àtọ́nà ọ̀sùn tá a máa mú ẹran ní yá lọ ẹ yà wọn àwọn àbúrò rẹ sọdọ tuntun tá a ti gbé àsìkò dé rẹ nígbà mọ nígbà mọ ọjà sílẹ̀ láti ìwé ní tiẹ̀ tiẹ̀ káwọn ọmọdé wà bẹ àtẹkùlé mọ wà bàbá tó ń béèrè rẹ̀ dáàbò nígbà ìmọ̀ ọ̀nà ọ̀sẹ̀ ìgbà àwọn ọmọ títí ìlú wò bàbá ní kéjọ tó ìdòdó àwọn kan náà jẹ́ tó jágàlà bàbá tó ìdòdó wọn wọn ni bàbá kan bẹ ní ìlú wájú ẹ padà wájú bàbá kan bẹ bẹ olólè mọ sẹ́yìn àwọn ọmọ rárá bàbá tó ìdòdó àwọn pé ìlú wà lọ. bàbá kọsáńgbé lè fẹ́ ó tajà lọ bẹ́ẹ̀ lọ́la ló dé. ẹ wo nǹkan wo Islam lọ́kọ́ wa ó ti lé thirty years mo ti lọ bẹ̀ fẹ́ mo sì lọ bẹ̀ ní ìgbà tí mo wà jẹ́ ọmọ ọdún mẹ́rin tí mo sọnù mo sì rí bí mo ti sọnù mo sì mọ bí mo ti sọnù torí mo ṣe bí mo bá ṣe mú mi lé mo rí ọkà rárá mi níbi mọ̀ lọ́la ìgbìyànjú lẹ́gbẹ̀ẹ́ lórí pèsè ọ̀kẹ́ yìí ọ̀yẹ́ àkọlẹ̀ mọ̀ tó tọ́ ká so Islam fẹ́ ká máa bẹ̀rẹ̀ wa wò nítorí pa àdéhùnlẹ̀ ní tí ìbá ti pa àdéhùnlẹ̀ ní tí mo fẹ́ wá níbẹ̀ ọgbẹ́ mi sí mi lánàá ṣe dírẹ́fù lọ ní mọ́tò sì dà áwọ̀ etí òkúrọ̀ bá áwọ̀ báyà jẹ́ ìyá rẹ̀ báyìí bàbá lọ́kẹ̀sẹ̀ ẹwù ẹwù ẹwù ẹwù ẹwù gbọ́dọ̀ ti tò wá pọ̀ pẹ̀lú àwọn ẹni kó dà wọ́n kẹ́ ẹ̀sọ́ ọ̀rọ̀ ẹjọ́ jẹ́ ká lù wá láàrọ̀ láàrọ̀ wọ́n lé wà láàrọ̀. ẹ wò gan àwọn ètò tó dìbò kálíwá kò tó súnmọ́ so inú àánú ọlọ́run ló fi wá kọ̀ bàbá ọ̀tọ̀jú ọmọ yóò sì wá láàrin yẹ ìyá ọ̀tọ̀jú ọmọ yóò sì wá láàrin nínú àánú ọlọ́run yẹn kálukú ni bàbá tọ́jú ara rẹ̀ kálukú ni bàbá ti wá là kó o ní o ti rò kàkà kó o ní o ti là kàkà sùkà máa di mọ̀lẹ́bí tí islam ní tó sọ fún wa wípé ká máa dà á pọ̀ kódà nípa sallallahu alaihi wasallam nínú àdìsí gan ọ sọ pé àbáwò ìbéèrè àtẹ́sílá ó dàbí àwọn ọmọ ọlọ́run sallallahu alaihi wasallam inú ìtòkì dógò dógò gbóhùn sísè dáadáa ìgbà kàkàkà ní kí bàbá ìlú òkú náà àwọn tí wọ́n wá ń tó onífẹ̀ẹ́ nígbà tó wà láyé kí ìfọ̀ kó tó máa wá sí dáadáa sí wọn. pé èyí tó dúró gbogbo jù sẹ́yìn tó bá wà láyé tí ẹ̀ bá lọ́wọ́ sí wọn ó kò tó lójú bàbá rẹ̀ ń bẹ̀ yìí. mo bàbá tí ó torí ẹ̀ sí wọn ìgbà ń lọ ó tó wá jù ká tó wá tó bá jẹ́ mọ̀lẹ́bí. nínú àrùn ọlọ́ọ̀ni ọlọ́wà sọ pé yá ayé àdínà sọ tẹ́kù rọ̀ منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا ọlọ́ni ẹ̀yọ́ bẹ̀ẹ́dẹ́nìyàn ẹgbẹ̀rún olùtọ́jú yín tí í ṣe ọlọ́run ọlọ́ọ̀bá tó ti gbé olùlọ́dà yín láti gbé ẹ̀mí kan ṣoṣo wọ́kàlákà mi ní azọ ọjà ha láti bí ẹ̀mí kan ṣoṣo lọ́nà ti dá yakun bí bàbá pé ádámù ò ní yakun ní bàbá àwọ̀ ò ní bàbá kò níyà bẹ́ẹ̀ ló ti jọ torí bí ẹ fún ádámù lọ́nà ti kéde o lọ́nà ti dá àwọ̀ wàbá tàbí ìhùmọ́rí dáadáa gẹ̀dí ọ̀wọ́de sáà látara àwọn méjèèjì ọlọ́run wá fún obìnrin rẹpẹtẹ àtọ́ jẹ́ pẹ́pẹ́ ọlọ́run kọ́ kálàbà àwọn ni ọlọ́run tó wá kọ̀ wọn náà máa jókòó bàbá rẹ ọmọ jókòó díẹ̀ rẹ tó bá wù ọlọ́run dá wà lẹ́yìn náà yóò ní ní adé òní bàbá nínú àwọn ọlọ́run yẹn ìwọ náà máa ní òun ìyí àwọn bàbá rẹ nínú orí iṣẹ́ tí ìwọ náà máa ní ọmọ àdúgbò bàbá òkú yóò fi délé yóò fi mọ́tò lẹ yóò fi ìwọ náà wà jókòó díẹ̀ kó láti fún mi nígbà yẹn ẹ̀jẹ̀ ń inú ọdún àwọn ọlọ́run táwọn tí bàbá dáàbò tẹ̀lé àti yàrá àti ìtẹ́nu ẹnìkan kọ́ ọ̀rọ̀ ọ̀gbọ̀n tí ó lè wù mẹ́ gbọ́dọ̀wà ni gbọ́dọ̀wà ni kí wọn náà ni wọ́n pàṣẹ aṣọ bàbá bíi àbàbà wọn máa kó sọ́run ó fi kéèkó ti nílé nínú àwọn ọlọ́run ọlọ́run bá tóbi lọ́ba wọn. ó ní ìdí abájọ́ ti fi ń ṣe gbogbo ẹ̀ tó ń ṣe gbogbo ẹ̀ bẹ́yẹn واتقوا الله الذي تساءلون به والأرحام أما صرا أما بورون أما بيدراني أما أما صرا فيني أما جوجاو tó bá ń sa ìdá wọ́n sí dáadáa sí i dáadáa má dùn sú ọ ṣíṣe tí máa ṣàdúrà fún ọkọlọ ọ̀rọ̀ àwọn náà tí máa ṣe wá fún ọkọlọ ọ̀rọ̀ àwọn náà má sọ pé pàdé ọ̀bẹ ní wíwí náà ní ìbẹ̀wò rárá ò bẹ́ẹ̀ wò fóònù ẹ̀ ìjọ ọdún bẹ́lẹ̀ kíyí àìmọye ìmọ̀lẹ́ tó ti tó rẹ̀ ti dáadáa nù nínú ọ̀dọ́ náà wẹ̀ ẹ̀gbọ́n àtàwọn oṣù mo jẹ́ ìbéèrè a kò tẹ̀ bẹ́ẹ̀ gbé mi ọ̀fẹ́ ìdí mùsùlùmí náà sì ní ẹgbẹ́ àwọn ẹgbẹ́ òní ta sí ilé àbúrò àbúrò òní ta sẹ́gbẹ̀ẹ́ fún ojú ẹni mẹ́lẹ́ tí ẹ ń gbé ilé tí ẹ ń gbé tí àwọn kì í sọ méje fún òní mẹ́lẹ́ ara kódà wọ́n lè mọ ní fóònù ara wọn lọ ẹ̀ẹ́dẹ̀ẹ́sọ wọ́pọ̀ tẹ́sẹ̀ àbúrò rẹ bàbá kan náà lọ́jọ́ bí yín ìgbà míì gan ìyá kan náà lọ́jọ́ bí wọ́n bẹ́ẹ̀ bá sẹ́ra yín ká lè sẹ́ra wọn bá sí ọ tẹ́gbọ̀n rẹ sí ọ sáwọn bàbá wọn ń lò pọ̀ tí mo ṣe ẹ̀gbọ́n náà sí ọ. lè yóò ní náà nìkan ó fi tó. ọlọ́run sọ fún توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم أولئك الذين لعنهم الله فأصمهم وأعمى أبصارهم أفلا يتدبرون القرآن ولو كان أم على قلوب أقفالها ọlọ́run kìlọ̀ fún apá àwọn ìdákùn mọ̀lẹ́bí ọlọ́run ní fàájà ṣe é tún ìtawà lọ́lẹ́ tó ń an tusidu fil ard tọ́lọ́mù bá ṣe agbára fún yín tán lórí ilẹ̀ ṣé bàjẹ́ lẹ́ẹ̀mọ́ ìbàjẹ́ kọ́ lẹ́ẹ̀mọ́ ṣé ń bẹ̀ ní pọ̀tùkọ́ tìrù àràkà ọ̀kùn mọ̀lẹ́bí yín ẹ máa já kó ṣe wù yín àwọn yẹn kan bẹ náà tí wọn bá tí wọn bá ti lórí ipò ìyẹn rírọ̀ ni wọn ah, kau ni wọn ẹjọ́ wọn kí àwọn òsì ní ẹjọ́ wọn bá wọn ni. tí ke? kó o ju àwọn tó láti mọ lọ kọlọ̀kọ́lá wà lọ́wọ́ ọmọ kọlọ̀kọ́lá wà lọ́wọ́ ọmọ kọlọ̀kọ́lá wà lọ́wọ́ ọmọ. àfi bí ìgbà tí èsì yìí pé ìbátan bẹ láàrin wa nígbà tó lè yíyó èsì yorùbá nígbà tó lè yíyó sọ̀rọ̀ káàró kiri nígbà tó lè pé àánú wọn ó ti gbọ́ sódò ti gómìnà wọ́n sì wá ń sẹ́ni ìgbà tó lè pé àwọn olùkọ́ àìsí èèyàn mọ́ wọ́n á kó wa ó ti wù wọ́n jẹ́ láwùjọ ìwọ̀n wọ́n kó lọ lókè tí ò ní wúlò fún wọn tí ò ní wúlò bá wà ní. à kọ́lọ́ dàgbà bá ayé wọn padà wọ̀. àwọn ọmọ ọkọ ní kí wọ́n máa bọ́ sórí ipò. ọmọ ọkọ náà ni wọ́n sọ ibà ìyá ọgbọ́dọ̀ jẹ́ ẹlẹ́jẹ̀ mi ẹlẹ́jẹ̀ mi ìyá ọgbọ́dọ̀ jẹ́ ọmọ ọkọ náà. ẹ wà wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe ṣiṣẹ́ mẹ́sàn-án mẹ́wàá lábẹ́ ìjọba kó o ní fún orúkọ gbogbo wa yọ lọ́dún wa lọ́dún lọ́rọ̀ ẹgbẹ́tẹ́ tí o náà nù kò sí àánú táàmù àwọn wà ní kúrò ọ̀fẹ́ tí wọ́n á lè yìnbọn wọn ti kọ́ wa palẹ̀ ya lọ́wọ́ náwó ẹgbẹ́tẹ́ táwọn yẹn fẹ́sẹ̀ ẹlòmíì ọ̀fẹ́ lè sọ pé tó bá yá tó mílíọ̀n tó tó ti da ọ láyé ẹlòmíì lè sọ bẹ́ẹ̀ àdìmọ́wá yóò ní àpò mílíọ̀n lásán tó bá rí owó orí kò sì mọ́ ẹ̀mí tó mọ́ lẹ́dẹ̀ẹ́ yóò sí náà oṣù lọ́dọ̀ lọ yóò rán oṣù kan mọ́ ọ̀rọ̀ oṣù lọ́dọ̀ lọ. ṣùgbọ́n ẹni mọ̀ ọ́ ni pé owó òòlù kéré nínú táwọn tí wọ́n ń dá lánàá lánàá. kóbi ẹlòmí ọmọ ògbó ọmọ ẹ̀ka ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ ṣé bó bìí gan-an ló kó kóso nítorí èlò. ẹ rántí ni inú bá gbọ́ bì ṣé wàá fi ẹtì mọ́ni ẹ wàá fi ẹtì àti wàá fi one twenty thousand one fifty ẹ ṣeun wọn ní kó tó kó kó kó sí kí má kó sí ní ọ̀sán bàbá hmm. hmm. tọ́ba lọ tọ́ba bọ̀ hmm. ó sì torí ìwọ̀n bá ti ń sẹ̀mí lé lórí ó ti gbowó gbẹ̀gẹ̀gẹ̀lé látà ó ti ó ti gbà àwọn ẹni òsèré àṣírí tí ó ti tú tẹ́lẹ̀ àwọn òkú wa fẹ̀dọ̀ wa bo wọ́n wà fún gbogbo property mi rẹ̀ òun ní ṣe òun má ṣe òun òun tètè fura ń bọ̀ yára tó kù. owó tó ṣe pé kò tó kódà bí mi nu olóṣèlú bá fún yàn kò ní rántí fún fún yàn lówó. ẹ̀yìn kan bá àwọn èèyàn kan ní ten acres of land nígbà tí ẹ ń jà àti ẹni lọ bí ìjọba ìjọba ìjọba nígbà wo máa fún ọmọ rẹ sínú àwọn olówó nàìjíríà sínú àwọn olówó nàìjíríà. a ó ní tòótọ́ ní tòótọ́ ní mo lọ́wọ́ àwọn ọkọ rẹ̀ sí ní ìsìn ti gbàgbé pé àbí wọ́n lọ sẹ́tù láàrin ẹ pé wọ́n sẹ́tù àwọn ọmọ tẹ́lá bá wọn lòó àtúntọ́ mẹ́rin ni wọ́n sẹ́tù wọn ẹ pè wọ́n wá bá níbi ìnáwó wọn kẹlẹ́ máa dúró lẹ́yìn lọ mo lọ́wọ́ àwọn ọkọ rẹ̀ health care card of the land lọ́yẹ pé ó tún fèsì títì lórí ẹlòmí ó lò pàgẹ́ nítorí kó lè sẹ̀lẹ̀ wọ́n ti ba ìdí jẹ́ wọ́n ti bà mí jẹ́ wọ́n yẹ sọmọ ọkọ mọ́nù àbọ̀mọ ọkọ lẹ́tọ̀ọ́ wọn. kí n lórí ìjọba kí lù mí ọ́ da kí lù mí ó tòrò káyọ̀ ọmọ ajẹ́ níjẹ̀bù tó da kí wọ́n lù fáìn ṣé kìí sórí ilé fún mi ni. kéèyàn ọ̀yá lónìí lọ́dọ̀ ọ̀dọ́ba kíjọba ó máa bá ẹ́ fẹ́ẹ̀sì lé lórí se ní òrùn ti bá gbé gbà tí mo fẹ́ fi kọ́lé se ní èwe mo fẹ́ kọ́ sí i ṣé ní yìí náà tó yẹ kí ìjọba tó máa dìmáàdì ní ọmọ ọmọ tó yẹ kó tó máa dìmáàdì fún yín pé kéèyàn tó máa tẹ̀sán interest lórí ẹ̀ èyí tí bá yá tí bá yọ fúra mọ́tò sí ìlú èwe ní òrùn ṣe ní òbí ọ̀dà àti ti máa ń lò ní títì sọ́mọ ìlú èwe ni máa fi gbé sọ́mọ ìlú náà lọ ni kéèyàn tó gbé yóò tó máa tẹ̀sán interest lórí àwọn ọmọ ọkọ tí bá bẹ bẹ kọ́ ló ń kún wọn lọ́wọ́ o ta àti tóbi ẹ̀rọ láti ìgbéyẹ láti kó sí màmá tá a fẹ́ kọ́ lọ́jọ́ òkú ká gbé lórí pé ìbí wa ká má dùn túká ká má jẹ́ ọ bàjẹ́ ká sì jẹ́ kọ́ máa dá ọlọ́run má jẹ́ kí àwọn ọ̀tá ọ̀rẹ́ mi wá o ọlọ́run dàpọ̀ má jẹ́ kí àwọn ọ̀tá ọ̀rẹ́ mi wá o ọlọ́run mọ̀ sí ẹ̀rín rẹ̀ bọ́ àwọn ọ̀tá lẹ́nu bẹ́ẹ̀ ni gbogbo àwọn tí ń kun lọ́wọ́ lórí dáadáa ló kọ́lọ́kọ́ wọn fún àwọn náà lọ gbogbo ń tọ́jà nàìjíríà kọ́lọ́jọ́ wọn gbèrú sí ètò kùdí ẹ̀ka kọ́lọ́kọ́ bá aṣàtúnṣe rẹ̀ ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. نعم. أباني كلهم أباني.